نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba tí ó sàwá lẹ́sà nínú àwọn tí ó fi ramadan ọdún yìí dáná lá adúpẹ́ fún ọlọ́run ọba lórí orí ńlá yìí à ń kókò yìí bẹ̀ lọ́hùn bí a ṣe rí ìbẹ̀rẹ̀ ramadan náà lálàáfíà kí ọlọ́run bá kí ọ jẹ́ arópin rẹ̀ ní ayọ̀ àtàláfíà kí ọlọ́run bá kí ó fún wa ní àwẹ̀ náà gbà nírọ̀rùn kí ó sì fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọsẹ́ dáadáa sí nínú rẹ̀ àtọ̀rọ̀ kí ọlọ́run àti ọlá rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó fi lóore jùlọ nínú àwọn tí ó gbàwé oṣù ramadan ẹni tí ó ṣe àlàyé fún wa nípa bí a ṣe gbàwẹ̀ náà tí ó yọ ọlọ́run ọba nínú ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kí ó kárí àwọn aráalé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ní òní èyí tí agbèrò pé yóò jẹ ọjọ́ kìíní tí tọ́fsírì wa ti ọdún yọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí a ṣe gbèrò nu ọ̀tọ̀ ni bí ọlọ́run ọba ṣe ní yóò rí a rí wípé àwọn ṣéèkù àti wọ́n mọ́ bá wa ṣe tọ́fsírì náà tó ti pé wọ́n ń bẹ nílùú ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan ń ló dí wọn lọ́wọ́ léyìí tí ó ṣokùnfà kí wọ́n mọ̀ lè wá ní òdodo àwọn fúnra wọn ò ní lọ́kàn pé àwọn ò ní lè wá ṣùgbọ́n bí iṣẹ́ rí léyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ títí tá a fi kírun asiri tí wọn ò tí ì bá débi kan wọ́n fi ní kọ̀dájú pé àwọn ò ní lè wá lónìí torí náà kí ìjókòó kọ́ má bàa di pé kò ní sí àǹfààní ń bẹ̀ lọ títí finito kí a ṣe ìsítí fúnra wa nípa ohun tí ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ńlá léyìí tí a wà nínú rẹ̀ yìí dájúdájú gbogbo wa la mọ̀ pé oṣù tá a wà nínú rẹ̀ oṣù pàtàkì ní ọlọ́run ọba fúnra rẹ̀ pàtàkì rẹ̀ ńlọ́fà ọlọ́run ọba oṣooṣù kan lẹ́sà láti sọ alukurani alápínlẹ kalẹ̀ nínú rẹ̀ àyàfi oṣù ramadan bẹ́ẹ̀ ni ọlọ́run ọba kò so oṣù kan lẹ́sà láti gbé ọ̀kan nínú àwọn ìjọsìn tí ó fi nífẹ̀ẹ́ sí jù tí ó sà lẹ́sà fúnra rẹ̀ èyí tí ó jẹ́ àwẹ̀ gbígbà kò sí oṣù kan lẹ́sà láti gbé sínú rẹ̀ àyàfi oṣù ramadan ọlọ́run ọba kò sí oṣù kan ní oṣù àpọ́nlé ní oṣù tó pàtàkì débi wípé iṣẹ́ olóore á máa wípé ọlọ́run ọba a máa ṣe àdìpẹ̀lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí oṣù ramadan kò sí oṣù kan tí ọlọ́run ọba pàtàkì níbi wípé a máa di àwọn èṣù mẹ́lẹ̀ nínú rẹ̀ a máa di àwọn oníṣẹ́ ẹbí mẹ́lẹ̀ nínú rẹ̀ a sì máa fún àwọn oníṣẹ́ ẹyẹ ní okun àti tẹpámọ́sẹ́ tí wọ́n ń ṣe ní ti dáadáa gẹ́gẹ́ bí oṣù ramadan ọlọ́kan ọ̀jọ̀kan àdíìtì òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ń fún wa nírò dùnú pé ẹni tí ramadan bá bá láyé irú ẹni bẹ́ẹ̀ tí ó bá lo ramadan náà dáadáa dájúdájú yóò jọkan nínú àwọn tí ọlọ́run ọba bọ́kún nákú ọlọ́run wọn títí láéláé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasallam ó ní nínú oṣù yìí ọlọ́run ọba máa bọ́kún nákú ní ọ̀rọ̀ àwọn ẹrú rẹ̀ kan ọlọ́run ọba sì máa ṣe léyìí ní gbogbo òru oṣù ramadan láti ìgbà tí oṣù náà bá ti lé títí tí ó fi wá sópin dájúdájú àwọn tí ọlọ́run ọba ó ṣe léyìí fún kò ní máa ṣàdédé ṣẹlẹ̀ wọ́n ṣe àwọn nǹkan kan nínú àwọn tí ó yọ ọlọ́run ọba nínú ni yálà níbi àwọ̀ tí wọ́n ń gbà tàbí nínú àwọn iṣẹ́ dáadáa míì tí wọ́n ń ṣe ló kí ọlọ́run ọba ó ṣe léyìí fún wọn àṣe ọpàtàkì kí ẹrú ọmọ nípa bí ó ṣe gba àwẹ̀ náà tí ó fi tẹ ọlọ́run ọba lọ́rùn nípa àwọn tí ó ṣe tí ó yọ ọlọ́run ọba nínú tí ó fi máa ran kan wípé òun náà jọ kan nínú àwọn tí oore ọ̀fẹ́ yìí tí ọlọ́run ọba ó pin ká kí ọlọ́run ọba kí ó pin kárí gbogbo wa bákan náà ó ṣe pàtàkì kí ẹ̀dọ́ máa àwọn nǹkan kan tó ṣeé kí ó kóbá nínú oṣù ramadan tí ó ṣokùnfà kí àwẹ̀ rẹ̀ ọ bàjẹ́ torí pé báwo ni ìbànújẹ́ ẹni náà ṣe tó báwo làbámọ̀ rẹ̀ ó ṣe pọ̀ tó tó bá dọjọ́ gbẹ̀ndà alkeyama tó déwájú ọlọ́run ọba tí ń ran kan pé òun ti ṣe àwọn iṣẹ́ dáadáa kan síwájú. Si léyìí tó wọn jẹ́rẹ̀ wọn lọ́jọ́ náà lọ́hùn pàápàá jùlọ àìmọye ramadan ló bóun láyé tóun sì gba àwẹ̀ náà ṣùgbọ́n fún ìyàlẹ́nu nígbà tí wọ́n bá gbéṣẹ́ rẹ̀ jáde iṣẹ́ rẹ̀ yóò di nǹkan kan tí ọlọ́run ọba fún wa níròyìn pé àwọn nǹkan bẹ tí wọ́n ṣe iṣẹ́ níṣẹ́ tí wọ́n ń rò pé dáadáa ni ṣùgbọ́n wọ́n kọ́dí ìlànà àmìlú mi àmàlì ni fẹjàlínàhù haba amanthura lọ́wọ́ bá ní a wà dojúkọ àwọn ẹni tí wọ́n ṣe níṣẹ́ tí wọ́n ràn kan pé àwọn ó jèrè rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn a wà sọ di gẹ́gẹ́ bí ẹlùbọ́ tí atẹ́gùn ní atẹ́gùn tí ó ní agbára tó bẹ̀rẹ̀ sí ní gbé lọ nítorí pé ìrojú rẹ̀ ní gbogbo sẹ́yìn ó ti máa bátẹ́gùn lọ lẹ́yọ kọ̀ọ̀kan títí tí gbogbo ó fi bátẹ́gùn lọ tí kò ní sẹ́kù mọ́ ìpè ìtọ́ran kan pé òun ti tẹ̀síwájú ní ti dáadáa gbogbo ẹ̀ ní ó pàdánù lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama báwo ni ìbànújẹ́ rẹ̀ ọba ṣe tóbi tó ẹni tó déwájú ọlọ́run ọba torí tí gbogbo àwọn tóun jọ gba àwẹ̀ pẹ̀lú wọn nílé ayé tí wọ́n ń ṣe ìṣirò fún wọn tí wọ́n nú tí wọ́n ń yọ̀ pé ọlọ́run ọba gbaṣẹ́ náà lọ́wọ́ àwọn àwọn ń lọ sínú ilé ìkẹ́ ṣùgbọ́n gba àwọn ò tiẹ̀ sọ fún pé gbogbo sẹ́tọ̀ ṣe yìí o kò sọ́kan tó lẹ́pin dáadáa nínú rẹ̀ torí wípé ò ṣe bá a ṣe fẹ́ báwọn ìbànújẹ́ rẹ̀ ó ṣe tóbi tó ẹni tí ọ̀ràn kan pé ààwẹ̀ ọ̀hún dá ṣùgbọ́n nígbà tí ọmọ gbálàyé nípa ti ń bá àwẹ̀ jẹ́ wípé kò sí àwẹ̀ kan tóun gbà láì jẹ́pọ̀ kan nínú àwọn tí ń bá àwẹ̀ jẹ́ yìí ó ti ṣẹlẹ̀ sóhun tàbí àwọn nǹkan kan nínú àwọn tó ń dín ládàá láwẹ̀ kù ó ti ṣẹlẹ̀ sóhun eléyìí lọ́fàá tó fi ṣe kókó kí a mọ àwọn tó ń ba àwẹ̀ jẹ́ gẹ́gẹ́ bá ń ṣe ń gbìyànjú láti mọ kí ni àwẹ̀ náà báwo la ṣe gbà torí wípé a mọ àwẹ̀ a gbà ṣùgbọ́n àmọ́ àwọn tí ń bàjẹ́ dépò pé a jìnà sí yóò kó bá àwẹ̀ wa gbígbà eléyìí lọ́fà tí a fi lo ọ̀rọ̀ àkókò díẹ̀ tí a níyìí láti fi ránra wa létí nípa àwọn tí àwọn olùmọ́kàkalẹ̀ léyìí tí wọ́n yọ láti inú tírà ọlọ́run ọba àti súnà òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríyí ọ̀sọ́lẹ̀m nípa àwọn tí ń ba àwẹ̀ jẹ́ síwájú kí á tó bẹ̀rẹ̀ sí ní kà wọ́n kí ó yé wa dáadáa pé àwọn tí ń ba àwẹ̀ jẹ́ yìí ó kún sí ọ̀nà méjì apá kan ń bẹ nítorí pé tí ọ bá ṣẹlẹ̀ pẹ́rẹ́ àwẹ̀ yẹn ti bàjẹ́ ọ gbọdọ san àwẹ̀ yún padà kódà ó ṣe é ṣe kí ó tún san ìtanra pẹ̀lú àwẹ tí ó san padà kò ní mọ lórí àwẹ nìkan mọ́ bákan náà apá kan bẹ èyí tó jẹ́ pé sísẹ̀lẹ̀ rẹ̀ kò ní bá àwẹ̀ jẹ pátápátá tí ò rí gbà ní ti dáadáa nínú tí ń gbà ó ṣe é kò sí ààwẹ̀ ọ̀ràn yẹn kò sí gbèsè kan lórí rẹ̀ mọ́ dípò pàníyàn san padà ṣùgbọ́n láàdá èyí tí ó fi ọmọ náà gún kò ní nínú ààwẹ̀ tó gbà gẹ́gẹ́ bó ti ṣe ọlọ́run sọlọ́láhu aleyhi wa sálẹ̀m ṣe ń sọ rọ̀bọ̀sá ìmìn lẹ́yìn sọlọ́hu mi ń ṣìyá hí ilẹ̀ ju ìwọlẹ̀ ṣe ọlọ́run bá ní mélòó mélòó nínú aláwẹ̀ yóò jẹ́ pé òòrùn ọwọ́ bá kò sí nǹkan kan tí ó rí mú jáde ní ti dáadáa nínú tó gbà yàtọ̀ ebi tó fi para rẹ̀ àtọ̀ǹgbẹ tó fi gbẹra rẹ̀ wọn ni wípé ọ pàdánù àwẹ̀ ni ẹ̀wọ̀gbọ́lọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá tó ní mélòó mélòó ó fi hàn pé ọ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrin wa eléyìí ni ó fi da kí á mójútó wọn àwọn tí ó ń ba àwẹ̀ jẹ́ tó pé ọ̀ràn èèyàn lórí gẹ́gẹ́ bíi méje ní àkọ́kọ́ nínú wọn wọn ni n tí ó ń ba àwẹ̀ jẹ́ léyìí tí gbogbo wa mọ̀ òun náà ni jíjẹ tàbí múmu ní ti àmọ́ọ́mọ̀ jẹ tàbí àmọ́ọ́mọ̀ mu kẹ́yìn ọmọ ọmọ lẹ́yìn tó rántí pé òun ń gbá àwẹ̀ ó sì mọ̀ pé oúnjẹ jíjẹ a máa ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n kí ó gbé oúnjẹ kí ó fi sẹ́nu títí tí ó fi kọjá yọ kọjá ọ̀nà ọ̀fun rẹ̀ tí ó fi wọnú tàbí ó gbé omi sẹ́nu ọmọ ẹ̀mọ́ láti gbé sẹ́nu títí tó fi kọjá ọ̀nà ọ̀fun rẹ̀ tó fi wọnú àwọn olùmọ́ni kò sí tàbí ṣùgbọ́n ààwẹ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ ọba jẹ́ irú ẹni bẹ́ẹ̀ kí wá ní ó ṣe wọ́n ní ìtọ́jọ́ náà yẹn lórí rẹ̀ ni pé ní ọjọ́ yùn lẹ́yìn ìgbà tí ààwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kò láǹfààní àti jẹ tàbí kó mu nǹkan kan mọ́ èyí òun yóò mọ jẹ́ ìjìyà fún títí dóorùn ọjọ́ náà fi wọ̀ torí wípé oṣù ramadan oṣù àpọ́nlé oṣù ọ̀wọ̀ ni oṣù tí ó mọ́ kọ̀ fún mùsùlùmí láti jẹun lọ́sàn-án rẹ̀ ni kódà kọ́ mọ́ ọmọ jáwẹ̀ oúnjẹ títí ọ̀tọ́ fún ọgbọ́dọ̀ pa gbogbo jíjẹ àti mímu tì títí tóòrùn ọjọ́ náà fi wọ̀ irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí oṣù ramadan bá wá mìtàn ààwẹ̀ tí yọ jẹ yìí yọ san padà bẹ́ẹ̀ ni pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ́nìkọ̀mọ́ bẹ́ẹ̀ ìtanràn ń bẹ lórí rẹ̀ ìjìyà tí ọlọ́run ọba ó fi jẹ́ ọ̀nà ni pé yóò san àwẹ̀ oṣù méjì gbáko léyìí tí ó gbà lórí ara wọn láì sí ìsinmi àyàfi tí ìdíwọ́ pàtàkì kan tó bá mú sinmi eléyìí ìjìyà ni tí ọlọ́run ọba fi jẹ́ anabi sallallahu alayhi wa sallam ohun tó wá ń fi yé wa pé irú ẹni bẹ́ẹ̀ àti sísan ẹyọ tó san àti ti ọgọ́ta ọjọ́ tí ó gbà ní pé oṣù méjì gbáko tí ó gbà gbogbo ẹ̀ tá a bá papọ̀ kò san ọjọ́ kan tí ó ti jẹun nínú rẹ̀ nínú oṣù ramadan àwọn olùmọ̀kí ọlọ́run ọba ọkẹ́ wọn wọn nírú ẹ̀dá tó ń ṣe báyìí tó ń mọ̀ ọ́mọ̀ sí ìgbàgbọ́ rẹ̀ àpẹẹrẹ àbí àmì ìbéèrè ń bẹ lórí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sọ́sì nígbàgbọ́ báyìí torí pé ntí gbogbo ẹ̀yàn ń gbà tẹ́ ẹ mọ́mọdé tí àwẹ̀ gbígbó tí ìjọ́nà yàn lórí rẹ̀ àmọ́ràn kan àti gbà torí irú àlùbáríkà tí ọlọ́run ọba fi sínú oṣù ramadan tó yẹ pé eegun àti tẹramọ́ ìjọsìn ṣiṣẹ́ yóò sì máa gùnyàn nínú oṣù náà kọ́ wá jẹ́ pé nínú oṣù yìí láàrin mùsùlùmí tí ó máa máa já àwẹ̀ rẹ̀ látàrí jíjẹ àti mímu irú ẹni bẹ́ẹ̀ dájúdájú àkíyèsí ń bẹ níbi ìgbàgbọ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo bó bá tilẹ̀ wù kọ́ jẹ́ ìdájọ́ tí sẹ́rí àṣẹlẹ̀ e lórí nù ẹni tí ọba wá jẹ nǹkan kan tàbí tó mu nǹkan kan ní ti gbàgbé ọ gbàgbé pé òun ń gbá àwẹ̀ tàbí ó ṣèèṣì kọ̀ mọ́ọ́mọ́ irú ẹni bẹ́ẹ̀ àwọn olùmọ́ni kò sí nǹkan kan lórí rẹ̀ ó ṣeéṣe kó ṣeéṣì ẹni tí ọ fẹ́ sàlùwàlá ọ fẹ́ yọnu nù omi tí ó gbé sẹ́nu báyìí pẹ̀lú èròǹgbà pé wọ́n yọ nùnù lómi bá kọjá àwọn olùmọ̀ ní irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe àmójúkú òfin ẹni tó gbàgbé jẹun ó jẹun tán lọ rántí pé mọ́ mọ̀ ń gbá tàbí ó ń jẹun lọ́wọ́ lọ rántí pé onímọ̀ ní ọjọ́ kìíní nínú oṣù Ramadan wọn lùmọ́ nírú ẹni bẹ́ẹ̀ èyí tó ti kọjá ọlọ́run ọba bùn ni ṣùgbọ́n èyí tí ò tí dẹnu rẹ̀ àbí etí o ti kọjá nínú ọ̀nà ọ̀kun rẹ̀ kó tú síta kọ́ mọ́ gbèmí irú ẹni bẹ́ẹ̀ àdísì òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sálẹ̀m ó ní fẹ ìnáma àtọ̀hámahùláhu wa sàkọ́hù ọlọ́run ọba lọ́mọ̀ọ́mọ̀ fún ló ń jẹjẹ òun lọ́mọ̀ọ́mọ̀ fún ní omi mu torí náà òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sálẹ̀m ó ní fẹlẹ́yìntìmọ̀ sọ̀yàmọ̀hù wàlákọ̀dọ̀ àlẹ́ kírú ẹni bẹ́ẹ̀ kó tẹ̀síwájú níbi àwẹ̀ rẹ̀ gbígbà kò sí gbígba àwẹ̀ yí kò sí gbèsè kankan bó ṣe wulẹ̀ ọmọ lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ó ń ba àwẹ̀ jẹ́ ọ̀nà ni kí èèyàn ọmọ ọmọ kí ó ṣokùnfà kí èbí ọ jáde ọmọ ọ bẹ̀rẹ̀ sí ní ti ọwọ́ bọnú ọ̀nà fún tàbí nǹkan kan tó pé a máa fẹ́ èbí fóun bọ́yá tójú rẹ̀ lọ́sàn-án ramadan tí èébì fi jáde wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ààwẹ̀ rẹ̀ bàjẹ́ òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasallam lọ́sọ bẹ́ẹ̀ ó ní wàmẹ́ni sítọ́kọ́ à ẹnikẹ́ni tọ́ba mọ̀ọ́mọ̀ sí okùnfà jíjáde èébì fẹ̀lẹ́yẹ́kùbì tọ̀ kí ọ san ààwẹ̀ ọjọ́ yòó padà ààwẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ tó ń bẹ lórí ọ̀nà ni pé ọjọ́ kan ṣoṣo ọ̀nà ni ọ̀sán padà kì í ṣe pé ìtanràn ń bẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́mọ̀ ọmọ jẹun tàbí báwo wá lẹni tí èébì jáde fúnra rẹ̀ kì í ṣe látàrí àtọ́fà èébì lọ jáde fúnra rẹ̀ òjíṣẹ́ ọlọ́run aráyé mọ́ nírú ẹni bẹ́ẹ̀ kò sí nǹkan kan lórí rẹ̀ torí náà kí rẹ̀ lọ kò ní í àwọn olùmọ́ni tí ó ṣe ọ̀nà ní kí ó gbìyànjú kọ́ yọnúnu kí ó sì rí pé àlàáfíà tó ń bẹ ń bẹ ó tóun láti tẹ̀síwájú tó bá yẹ pé àìsàn lọ lágbára tí ibi fi jáde tí ò lè tẹ̀síwájú níbi àwẹ̀ gbígbà yìí mọ́ wọn ní kì í ṣe nàmbà fẹ́ ó ti di dandan kí ó já àwẹ̀ náà kí ó lè bá àwa ìwòsàn torí ru ẹni bẹ́ẹ̀ tó bá kọ̀ tí ọjà àwẹ̀ tó fagídí gbà á tí ó ṣe okùnfà kí ẹ̀mí rẹ̀ ó fi lọ á mú pẹ̀lú ìdájọ́ ẹni tó para rẹ̀ torí náà ọ gbọ́dọ̀ pa àwẹ̀ ti ṣùgbọ́n tó bá rí pé agbára ń bẹ ọwọ́ abẹ́ ni òun lè tẹ̀síwájú kò sí tó burú nínú kí ó tẹ̀síwájú nínú àwẹ̀ gbígbà bákan náà nínú tí ó ń ba àwẹ̀ jẹ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadisi òjíṣẹ́ ọlọ́run sọlá aláhùn aláhùn òun náà ni kí èèyàn ó súnmọ́bìnrin kí ọkùnrin ó súnmọ́ obìnrin yálà aya rẹ̀ ni tàbí ẹni tí ẹ̀ rẹ̀ lópin ìgbà tí ọkùnrin bá súnmọ́ obìnrin kò sí iyèméjì níbi wípé ààwẹ̀ rẹ̀ bàjẹ́ kọ́dà ẹnu àwọn olùmọ́kò pé irú ẹni bẹ́ẹ̀ ìtanràn ń bẹ lórí rẹ̀ ní ìtanràn ya wi nípa ẹni tó bá mọ̀ọ́mọ̀ jẹ mu ò ní pé irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí àwẹ̀ yóò tún gba àwẹ̀ oṣù méjì gbáko láì sí ìsinmi láàrin wọn bákan náà ro ẹni bẹ́ẹ̀ yóò tẹra mẹ́sì tọrọ àforíjì torí pé ẹ̀sẹ̀ tó dá ààwẹ̀ tí ó san padà àti ìtanràn tí ó san méjèèjì kò tí ì fo ẹ̀sẹ̀ tó dá yùn mọ́ ẹ̀sẹ̀ ń bẹ lọ́tọ̀ ìjìyà tí ń bẹ lórí rẹ̀ náà sì ń bẹ lọ́tọ̀ torí náà ro ẹni bẹ́ẹ̀ kọ́mọ́ fi ọkàn ara rẹ̀ balẹ̀ pé ṣebí mo ti ṣe tí wọ́n ní kí n ṣe. ẹ̀ṣẹ̀ yìí ń sì ń bẹ àyàfi tí àwọn bá ṣe àforíjì fún in tó burú jáì ni ní oṣù tí àwọn èèyàn fi ń wójú ọlọ́run kọ́ wá ohun tí ọba kọ. tí ẹ̀dá sì lè ṣe sùúrù nípa rẹ òun lèèyàn ọmọ ṣe eléyìí lọ́fà nínú ìlànà tí ẹ̀sìn islam mú wá léyìí tí ó kéré kárí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin àtọ́dá ni pé tí islam tí tó sì mọ̀ pé àwọn ẹlẹ́kùn kan ń bẹ tó lè súnni mọ́dì rẹ̀ a máa gbìyànjú láti ti gbogbo àwọn ẹlẹ́kùn yún kẹ́yìn ọba àmọ́ bọ́ sínú ọgbà ẹ̀wọ̀n eléyìí lọ́fà tí àwọn olùmọ̀ tí wọ́n fi ń ṣe àlàyé pé gbogbo ń tọ́ba lè sún ẹ̀dá yálà ọkùnrin ni tàbóbìnrin tó lè sún mọ́ kí ọkàn rẹ̀ ó dìde kọ́mọ ronú àti súnmọ́ obìnrin wọ́n ní kí ó dìnà sí gbogbo orú àyè yìí kìí ṣe nínú àwẹ̀ nìkan ṣùgbọ́n pàápàá jùlọ nínú àwẹ̀ ohun tí yóò wò tí yóò fi mú kí ara rẹ̀ ó le kó jìnà sí ohun tí yóò fẹ́ ti rẹ̀ gbọ́ tí yóò mú kí ìròkúrò ọmọ wá sí lọ́kàn ó gbọ́dọ̀ jìnà sí ohun tí yóò fọwọ́ kàn tí yóò mú kí ara rẹ̀ ó dìde ọ̀ràn yẹn ni kó jìnà sí torí kí ọmọ bá a ṣokùnfà bíbá àwẹ̀ rẹ̀ jẹ́ kọ́dà àwọn olùmọ̀mí wọ́n sọ débi wípé ẹnikẹ́ni tí ó bá eléyìí tó fi di pé mẹ́ni ọjáde ní ara rẹ̀ wọ́n ẹni bẹ́ẹ̀ rẹ̀ kò súnmọ́ o ṣùgbọ́n ó ṣe àwọn nǹkan kan tó ara rẹ̀ le débi pé omi ọkùnrin sì ń jáde ara ẹni bẹ́ẹ̀ rẹ̀ bàjẹ́ gbọ́dọ̀ kọ̀ wá nítorí pé ààwẹ̀ bàjẹ́ kọ́ lọ gbóúnjẹ síwájú kọ́ mọ̀ jẹun ọ̀ràn èèyàn tún ni lórí rẹ̀ láti rí wípé òun jìnà sí jíjẹ àti múmu torí ọ̀wọ̀ tí ń bẹ fún oṣù náà torí náà ọ̀ràn èèyàn ní kí ẹ̀dọ́ jìnà sí gbogbo irú ààyè báyìí pàápàá jùlọ nínú oṣù ramadan bákan náà nínú tí máa ba àwẹ̀ oṣù ramadan jẹ́ ọ̀nà ní haid àti anifas eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin nínú àdámọ́ tí ọlọ́run ọba dámóbìnrin ni pé a máa ṣe nǹkan oṣù ní àkókò tí ọlọ́run ọba ṣe irun kíkí àti ààwẹ̀ gbígbà lẹ́ẹ̀wọ̀ lórí wọn ó fún wọn nísinmi irú àwọn ìjọsìn báyìí ni obìnrin tó ń gbá ààwẹ̀ kódà kọjá pé ohun tó sẹ́kù tó rùn ọjọ́ náà fi wọ̀ kò ju sẹ́jú kan lọ lẹ̀jẹ̀ jáde lára rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ààwẹ̀ ọjọ́ náà bàjẹ́ ó sì gbọ́dọ̀ san padà ṣùgbọ́n kí ọmọ fi banújẹ́ ntí tí ń gbà bọ̀ látàárọ̀ títí dìgbà tí ọlọ́run ọba fi lẹ́jọ́ jáde kò ní lọ lásán ọlọ́run ọba ọmọrú ẹ̀sán tí ó san ṣùgbọ́n rú ẹni bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé sísan àwẹ̀ yípadà ń bẹ lórí òun bákan náà obìnrin tí ẹ̀jẹ̀ bímọ bẹ̀rẹ̀ sí ní jáde lára rẹ̀ yálà lẹ́yìn ìgbà tó bímọ tán ni tàbí síwájú kí ó tó bímọ pẹ̀lú bí ọjọ́ kan sọ́jọ́ méjì a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àwọn obìnrin mi ò ríru ẹ̀jẹ̀ báyìí tó bá ti di pé ẹ̀jẹ̀ bímọ bẹ̀rẹ̀ sí ní jáde tí ò sì tí ì dá irú ẹni bẹ́ẹ̀ èèwọ̀ ni kọ́ gbáàwẹ̀ tó bá wáyé pé ń gbáàwẹ̀ lọ́wọ́ ló bẹ̀rẹ̀ sí ní jáde ààwẹ̀ ọjọ́ náà bàjẹ́ òun náà yọ san ààwẹ̀ yí padà lẹ́yìn ìgbà tí oṣù ramadan tí ọba bọ́ sẹ́yìn tí ó ní àǹfààní àti lè ṣe bẹ́ẹ̀ àwọn eléyìí ní ṣókí wọ́n jẹ́ àwọn nǹkan pàtàkì tí ó yẹ kí ẹ̀dọ́ ọmọ ní àwọn tí ó lè kó bá ààwẹ̀ rẹ̀ gbígbà kí ó lè bá jìnà sí wọn kọ́mọ́dé pé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama lọ́jọ́ tó ń ran kan wípé ẹ̀sán ń bẹ fóun nípa àwọn ààwẹ̀ tó ń gbà kó wá jẹ́ pé lọ́jọ́ náà ní ọlọ́rí pé kò sí ẹ̀sán kan níwájú ọlọ́run ọba fóun kí ọlọ́run kí ọyàwáyà gbogbo eléyìí èyí tí ó tún wá pàtàkì tí àwọn olùmọ́ fi kún un kí ọlọ́run ọba kí ọyà wáyà padà sí ibú ọ̀nà ni kí ẹ̀dọ́rọ̀ kan rọ lọ sọ́tún kan rọ lọ sọ́sí pé kò sí nǹkan kan tó sẹ́kù fún òun mọ́ tayọ pé òun rí pé kò sọ́nà nínú ẹ̀sìn islam torí náà òun kọ́ ẹ̀sìn islam tì ó ṣe tí àwọn olùmọ̀ ń pè ní àrídà ó pinnu póun ò ṣe ẹ̀sìn islam mọ́ ẹ̀sìn míì lòun ò mọ̀ ṣe lọ́sàn-án jọ́tọ̀ wà nínú ààwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lópin ìgbà tó ti pinnu báyìí àwọn olùmọ́ní àwọ̀ rẹ̀ bàjẹ́ torí pé ọlọ́run ọba ń sọ nínú tíra ọlọ́run nínú tíra rẹ̀ pé wọ́mọ̀ yẹ́kfur bil ìmáni fọkàn hábìtọ̀ àmàlùkù wọ̀húwọ́ fi àfihàn ti mìíràn kọ́ sírí ẹnikẹ́ni tí ó bá ṣe àìgbàgbọ́ sí gbàgbọ́ tí ó kun ẹ̀sìn islam tì ní ẹsẹ̀kẹsẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fọkàn hábìtọ̀ àmàlùkù iṣẹ́ rẹ̀ tó ń ṣe ti bàjẹ́ tó ń bá ń kírun lọ́wọ́ ìrún bàjẹ́ ó ń gbá àwẹ̀ lọ́wọ́ ni àwẹ̀ yìí ń bàjẹ́ sàárà ló ń se lọ́wọ́ bàjẹ́ kọ̀ wá mọ lórí ẹ̀ tí ń se lọ́wọ́ nìkan gbogbo ẹ̀ tí ó ti se sẹ́yìn gbogbo ẹ̀ ló ti wó pátápátá irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá se ìsítí fún un tó ronú pín wàdà lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo padà sínú ẹ̀sìn islam àwẹ̀ tó ń gbé abọ́ tẹ́lẹ̀ ti bàjẹ́ èyí tí yọ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó padà sínú ẹ̀sìn islam yìí lásẹ̀sẹ̀ máa kà fún láàwẹ̀ torí náà eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ń ba àwẹ̀ jẹ́ kí ọlọ́run bá kí ọ̀yà wa ya àpadà sí ibú àwọn eléyìí gẹ́gẹ́ bí àṣewí wọ́n jẹ́ apá kìíní nínú àwọn tó jẹ́ pé tí ọ̀kan nínú wọn bá ṣẹlẹ̀ àwẹ̀ èèyàn bàjẹ́ ní pátápátá kò ní nǹkan nínú rẹ̀ ó sì gbọ́dọ̀ san àwẹ̀ yún padà àwọn ẹ̀mí gẹ́gẹ́ bá a ṣe rí ìtàn rẹ̀ ń bẹ lórí rẹ̀ ṣùgbọ́n agbọn kejì léyìí tí a ṣàlàyé òun náà ní àwọn nǹkan kan tó takò àwẹ̀ gbígbà léyìí tí ọjọ́ náà yàn lórí aláàwẹ̀ kó jìnà sí wọn tí aláàwẹ̀ bá ṣe wọ́n ó ṣeé ṣe kí àwẹ̀ ọmọ bàjẹ́ kò sí gbèsè àwẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ kò ní nílá pé nípa àwẹ̀ tó gbà kódà ó ṣe é ṣe kọjá pé irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ládàá kan bó ṣe wulẹ̀ ọmọ nípa àwẹ̀ tó gbà láti wípé apá kan ni nínú àwọn tó ń ba àwẹ̀ jẹ́ bó tilẹ̀ jẹ́ pé kò ba àwẹ̀ jẹ́ tán ní pátápátá àdísì òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aláyhi wasallam ọ ń kà wọ́n fún wa òjíṣẹ́ ọlọ́run bá ní mẹ́lẹ̀mí kọ́wùlà zuur wàlẹ́ فليس لله حاجة في أن يدع طعامه وشرابه òṣìṣẹ́ ọlọ́run bá ní mọ́lẹ̀m yẹ́dà ọ̀pọ̀wùlẹ̀ zuur ẹnikẹ́ni tí ò bá fi irọ́ pípa sílẹ̀ wàlẹ̀ àmàlẹ̀ bíyì tí ò bá sì fi mímọ́ fi irọ́ pípa yìí ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ fẹ̀lẹ́ ìṣẹ̀lélá yìí hájẹ́ tó ń fi àyìnyẹ́dà àtọ̀ àmàhùwà ṣọ̀rọ̀ ọ̀bà ọlọ́run ọbọ̀ ò ní bùkátà sí i. kí ó fi oúnjẹ àti múmu sílẹ̀ ní pé irú ẹni bí ọlọ́run ọba ò ní bùkátà sí ààwẹ̀ tí ń gbà ẹ̀wọ̀ irọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí kọ̀ kákún ọ̀pọ̀lọpọ̀ ó ti di mọ́límọ́lá débi wípé tí ọba parọ́ wọ́n wọ pé òun ò tíì ṣe ń tọ́tọ́ irọ́ pípa lónìí ó ti di nǹkan kan tí à ń wò máwọn kan lápẹ́ eléyìí ó ti di mọ́ líla torí náà tó bá pa kọjá nǹkan kan tó jájòjì mọ́ irọ́ pípa ó ti mọ́ wa láàdé bíi wípé ẹni tí ń parọ́ àyè ti ẹ̀ fojú pé ó ṣe nǹkan kan tí ọ̀dà wò mọ́ ó ti di nǹkan kan tó jẹ́ pé ní gbogbo ibi téèyàn bá wà ẹnu ò ní tì kò ní tijú ọlọ́run kódà kò ní tijú àwọn ẹ̀dá tí ń tẹ́tí sí i láti pé alágbádá ń ṣe ń parọ́ yọ pa ọ wà nú àwẹ̀ kò sí nú àwẹ̀ kọ̀dá aláàmú irọ́ pípa yìí léyìí tí a kà ní ẹbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ṣe sọ nǹkan kan ní tọ́mọ mukaláwẹ̀ ọ padà ẹ̀sán tí ọ gbà torí pé irú ẹni bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní ọlọ́run bá ní bùkátà sí àwẹ̀ rẹ̀ rárá ntọ́lọ́wọ́n bò ní bùkátà sí ẹ̀sán owó lẹ́yìn ọmọ ẹran kan pé wọn ò rí gbà lórí rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé irú ẹni bẹ́ẹ̀ ti ẹ̀ ní ẹ̀sán kankan tí yọ ọmọ ẹran kan pé wọn ò rí gbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba torí náà aláwẹ̀ ó gbọ́dọ̀ jìnà sí irọ́ pípa nínú hadisi mi òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ fún wa pé fẹ̀yìdàkánà yẹ́wò musawumi ahadikum fàlàyẹ́rfùth wàlàyẹ́pt ولا yasqab ولا yajhal òjíṣẹ́ ọlọ́ọ̀bá ní wàlà yapsuk wà in ṣàtàmàhù ahadun àwùkọ̀tẹ́lẹ̀hù fẹ̀lẹ́kùl inni sa'imun إني صائم nígbà tó ti ṣe ọlọ́run bá ṣe àlàyé ọlá tí ń bẹ fún àwẹ̀ wọ́n wá sọ fún wa pé kí a lè bá àjẹrí ọlá yìí ní ọjọ́ tí à ń bá ń gbá àwẹ̀ yálà àwẹ̀ ọ̀ranyàn ni tàbí ti náà fìlà torí náà ẹnikẹ́ni tó ń bá ń gbá àwẹ̀ yìí fẹlẹ̀ ayárùfò òṣìṣẹ́ ọlọ́nsọ̀lọ́láhu aríyí wasallam ó ní kọ́ máa wà nínú àwọn tí ó ń ṣe ẹsẹ̀ẹsẹ̀ ní báwọn olùmọ̀ṣètú tó ń ti pé arrafat ní àwọn àyè míì pàápàá jùlọ nínú alukur'an ọmọ túmọ̀ sí aljima sísúnmọ́ obìnrin ṣùgbọ́n arrafat ó ní ìtumọ̀ tí ó gbòòrò àwọn olùmọ̀ ní ìtumọ̀ rẹ̀ tó gbòòrò náà ní gbogbo iṣẹ́ ẹsẹ̀ àìtẹ́yí tí ó tóbi àti èyí tó kéré nínú wọn lábẹ́ ilé yóò yẹ wa pé iṣẹ́ ẹ̀sẹ̀ a máa mú kí láàdá tó yẹ kí aláàwẹ̀ ọgbọ́ dínkù bọ́ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni láàdá yóò ṣe máa dínkù sí àsọyẹ káláàwẹ̀ ọmọ mójútó ra rẹ̀ níjojúmọ́ àwọn iṣẹ́ ẹ̀sẹ̀ ǹjẹ́ mò ń jìnà sí ibi nínú àwẹ̀ tí mò ń gbà tàbí rárá bí mò ń ṣe ń ṣe wọ́n tẹ́lẹ̀ kí oṣù ramadan tó dé bẹ́ẹ̀ náà ni mo sì tẹ̀síwájú ní ìsìn àwọn kan jẹ́ pé a máa ṣẹlẹ̀ àìfurasí wọn tó jẹ́ pé ó sì tóbi nọ́dọ̀ ọlọ́run ọba ó dá gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba ń ròyìn ni pé tahsabunahu hayyinan wa huwa indallahi azim gẹ́gẹ́ bí kí mùsùlùmí ó búra kọ́ máa búra pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run téèyàn bá ṣe ó lè má kàákún ṣùgbọ́n tí ó kó bá níwájú ọlọ́run ni torí pé ó tóbi ní ọ̀dọ̀ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní man halafa bi ghayri lahi faqad kafara aw ashra ẹnikẹ́ni tó bá fi nǹkan kan tó yàtọ̀ sí ọlọ́run ọba búra irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kẹfẹ́rí tàbí rárá ó ti ṣẹbọ sí ọlọ́run èwo lọ́sàn-án nu méjèèjì èèyàn ṣe kẹfẹ́rí tàbọ̀ ṣẹbọ pé nǹkan kékeré ní tá a fojú di ṣùgbọ́n irú iṣẹ́ báyìí àmọ́ kun tí máa bá ntí máa mú kí ládàá rẹ̀ ó dínkù nínú falayarfu kí ọmọ dá ẹsẹ̀ ó náà ní kí ọmọ fi ẹrú ni àwọn ẹrú ọlọ́run yálà oníkáràkátà ni ntọ́mọ̀ pé àwọn èèyàn ní bùkátà sí kọ́ wá fi ara ni wọ́n látàrí bẹ́ẹ̀ kí ó fi owó kun nítorí pé kò ṣeé mọ́ra lọ́yà nǹkan kan tí wọ́n jẹ ni torí náà gbogbo bí wọ́n bá ṣe gbogbo náà wọ́n rà tó ń ti para ni wọ́n irú ẹni bí ọ̀fara ní àwọn ẹ̀jọ́ ọlọ́run ní ìtọ́jẹ́ pé nǹkan kan ni nínú àwọn ìwà ẹ̀sẹ̀ tó yẹ pé ààwẹ̀ tí ń gbà ní ń palára lọ́nà tí ó mọ̀ òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ní wàlá yasab kọ́dà irú ẹni bẹ́ẹ̀ kárí ìwọ ọmọlúwàbí lára rẹ̀ gbogbo ohun tí a kọ nínú àṣà ká mọ̀ bá lọ́wọ́ rẹ̀ gẹ̀ẹ́bí kọjá pé òní ọmọ gbóhùn sókè tayọ bó ṣe yẹ tí ọmọ pariwo láyè tí ò ti yẹ kọ́ pariwo tó pé gbogbo àwọn èèyàn ohun rẹ̀ ni wọ́n mọ̀ gbọ́ àwọn èèyàn tó máa sọ pé ah, tánilé tí ò lẹ́kọ̀ọ́ báyìí irú òṣèṣe báyìí pé ó ṣeéṣe kọ́ mọ̀ yẹ pé èèyàn dáṣẹ̀ ṣùgbọ́n ti ṣe ọlọ́run sọlọ láhùn àríyí wọ́sọ̀lẹ̀m ó ní káláàwé ọmọ ṣe torí pé ọjọ́ kan nínú àwọn tí yóò máa dín láàdá tí aláàwẹ̀ ń gbà nírú àyè báyìí ìbéèrè a máa wáyé pé ẹlòmíì ń bẹ iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú kó gbóhùn òkè ni kódà níbi táwọn èèyàn pọ̀ sí torí kí wọ́n lè bá a fura pé ó ń bẹ ń bẹ ó ṣe é ṣe kọjá pé ẹni tí ń tajà ni yóò polówó kó lè pè àkíyèsí àwọn èèyàn sí ọ̀dọ́ rẹ̀ irú ṣe síbẹ̀ ẹ̀sìn islam kọ̀ọ̀kọ́ lópin ìgbà tó bá ti pé èèyàn ó gbóhùn sókè torí nǹkan kan tí ẹ̀sìn islam ṣe lẹ́tọ̀ fún kò burú gẹ́gẹ́ bí ẹni tí ó pèrún ṣùgbọ́n ẹni tí ó gbóhùn sókè ní ààyè tí ò ti sí bùkátà sí gbígbóhùn sókè irú ìṣesí báyìí ó takọ jíjọ́ ọmọlúwàbí torí náà aláàwẹ̀ ò gbọ́dọ̀ sí òṣìṣẹ́ ọlọ́run bá ní wàlẹ̀ ayẹ́jàl kọ́mọ wùwà ìmọ̀ kan kọ́mọ wù àwọn ìwà kan tó jẹ́ pé gbogbo tó bá rí yọ pòṣe ni eléyìí kò sí nínú àwọn ọmọ dáadáa òṣìṣẹ́ ọlọ́run bá ní ká mọ̀ bá lọ́wọ́ rẹ̀ torí pé a máa dín iṣẹ́ ládàkù gẹ́gẹ́ bí èbú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mímọ sọ̀rọ̀ ẹni lẹ́yìn anamíìmà gẹ́gẹ́ bí òfófó ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí mímọ fi ẹni ṣe ní ètò jẹ́ pé a máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn eléyìí a máa dín ẹ̀sán nínú òṣìṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sọlọ́m wọn wá tó ń gbà wá nímọ̀ràn pé àwọn èèyàn bí èṣù wọn a máa wà nínú wa tọ́jà pé wọ́n jọ wọ́n àbí a lè fi wọ́n wé àwọn tí àwọn yorùbá máa pè ní àwọn amúnisẹ́ lọ́hùn ọ̀sẹ́ bọ́yọ̀ ń lọ sí ọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kọ́ ọmọ bá kílèmù ráìtì rẹ̀ ó ní òtún sáré tí ó mọ sọ̀rọ̀ tí ó mọ jágbe tí ó sì bẹ̀rẹ̀ sí ní bú èbú òjíṣẹ́ ọlọ́run bá ní eléyìí bá ṣẹlẹ̀ ó ń bú ọ tó ń ti pọ̀ ńlọ jẹ̀bi òjíṣẹ́ ọlọ́run bá ní mọ́wàá pé wọ́n lọ jàre kí wọ́n náà tún fèsì òjíṣẹ́ ọlọ́run bá ní irú ẹni bẹ́ẹ̀ lópin ìgbà tó wà nínú àwẹ̀ fẹ̀lẹ̀ yẹ kó ìní sọ́ọ̀ìm wọ́n sọ fún pé aláwẹ̀ lẹ́mi o tí ọba sáwẹ̀ ni kò burú níbi kí irú ẹni bẹ́ẹ̀ kó búyàn kéèyàn náà sì budi torí la yuhibbu allahu al-zahra bis-su'i min al-qawli illa man zulim ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí kí èèyàn máa sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ tí ò dùn gbọ́ létí jáde lẹ́nu illa man zulim àyàfẹ́ ẹni tí a bá ṣàbòsí fún irú ẹni bẹ́ẹ̀ tó bá sọ kò burú ẹ táwọn olùmọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan wọ́n ń tu pé irú ẹni tí ọlọ́run ọba gbà lérò níbí ọ̀nlẹ́ntà abú tàbẹ́ni tá a ṣépèlé tàbẹ́ni tí a ṣe nǹkan kan tá a mọ̀ pé yóò kọ́pa lára bá kọ́ wá rí kọ́ bẹ̀rẹ̀ sí ní tu èpè lórí ara wọn bọ́yá ẹni tí ọ wọnú ilé ìgbà tí ọ wọnú ilé lọ́ba rí pé lẹ́dà wọn jù sínú ilé yìí yóò sí lẹ́dà báyìí ló dìgbẹ́ pé dájúdájú inú rẹ̀ ọ bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ ọ bẹ̀rẹ̀ sí ní bú èbú ọ bẹ̀rẹ̀ sí ní sépè fẹ́ntó serú sẹ́ báyìí wọ́n ní kò dẹ́sẹ̀ n tí ó ṣe ọlọ́run ọba gbà fún bẹ́ẹ̀ láti ṣe torí náà ẹni tó jẹ̀bi tó tún bẹ̀rẹ̀ sí ní búyàn kìí ṣe tó burú kéèyàn náà dá padà ǹgbọ́n ṣe ọlọ́run ọba ní tó ń bá ń bẹ nínú àwẹ̀ torí ipò tí àwẹ̀ ní fẹ̀lìyẹ́kù ìní sọ ìm kọ́ máa sọ fún pé aláwẹ̀ ni mí ipò tí mo wà kọ̀ gba kémi ọmọ fèsì fún ọ torí náà kọ́ mọ́ fèsì bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ọba ní tí ẹnìkan bá dájú ìjà kọ́ kọ́ bá dájú ìjà kọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kí ọ má dájú ìjà kóró ẹni bẹ́ẹ̀ kọ́ máa sọ fún pé ìní sọ ìm ìní sọ ìm tọ́jọ́ pé a máa rìn lọ a máa àwọn aláwẹ̀ tí wọ́n ń búra wọn a àwọn aláwẹ̀ tí wọ́n ń jà ọ̀sẹ̀ ní ó ṣeé ṣe kí àwọn ẹni bọ́ sí abẹ́ hadisi òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lọ́n sọ pé rubasọ́ ìmìnlẹ́yìí sọlẹ́ ó ṣeé ṣe mélòó mélòó nínú aláwẹ̀ ẹ pé kò ní nǹkan kan tí ó rí gbà nínú àwẹ̀ rẹ̀ tayọ pé ó fi ebi para rẹ̀ lọ ó sì fi òǹgbẹ̀gbẹ̀ra rẹ̀ lọ torí náà ó di ọwọ́ wa gbogbo ohun tí ó mú kí àwẹ̀ wa kí ẹ̀san rẹ̀ ó dínkù ó ká mójútó ó ká jìnà sí kí a lè bá wà nínú àwọn tí ó jẹ́rìí àwẹ̀ irú àwẹ̀ báyìí tí ó jìnà sí gbogbo ohun tí ó lè mú kí ẹ̀dínkù ọ̀wọ́nú rẹ̀ tí ó jìnà sí gbogbo ohun tí ó lè bàá jẹ́ ó ṣeéṣe kọjá ń pé ó ni yóò mú wa rí ni yóò mú wa nínú àwọn tí ọlọ́run ọba ṣèlérí pé òun ó bọ́kún ẹrú òun ó bọ́kún nápò ní ọrùn wọn torí àwẹ̀ tí wọ́n ramadan kí ọlọ́run kọjá lè gbarú àwẹ̀ náà gbogbo ohun tí ó mú kí àwẹ̀ wọ́n ní kí ọlọ́run kí ó gbé wa jìnà sí àwọn amúnisẹ́ lọ́run ọba nínú ọ̀la wàlà hàwùlà wàlà kó wọ́tẹ̀ ilà bìlà àlàáfíà tí a fi gbà àwẹ̀ yìí dópin àti gbogbo ohun tí a fi gbà á dópin ní ti owó àti oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ọlọ́run bá kí ó pèsè rẹ̀ fún wa àwọn àfàwà tí wọ́n mọ bá wa ṣe tafsir à ń tọrọ nọ́dọ̀ ọlọ́run kí ó fún wa láǹfààní láti lè mọ bá wa jókòó ní gbogbo ìgbà tí a bá ní tafsir náà kí ọlọ́run kí ó sì má jẹ́ kí èso. E kí ó lọ́wọ́ nínú tí wọ́n ó ṣe àti tí gbogbo wa náà wà tẹ́tí gbọ́ wọlá wàlá hàwùlà wàlá kó wọ́tẹ ilà abilà ilà ilà òbím pé pẹ̀lú ògbó ọlọ́run ọba ọ̀rọ̀ tí yá fi tara wa jí kò ní jù báyìí lọ èyí tí awí tí ó ṣe déédéé kí ọlọ́ọ̀bá kí ó jẹ́ ṣe wá láǹfààní èyí tí ó kù díẹ̀ káàtó kí ọlọ́ọ̀bá kí ó ṣe àmójúkò fún mi kí ó ṣe àmójúkò fún gbogbo wa wa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله تعالى وبركاته